فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أداك فون الله عليكم إكي الله أولي أجيانجات الله كما با نبوة محمد صلى الله عليه وسلم eléyìí ni ètò alfurqan èyí tí àwọn Radiyat Islamic Foundation tí wọ́n ṣe onígbọ̀wẹ́ abiyọlọ́wọ́n ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ alékún dáadáa rẹ̀ mọ́sàbá ṣe fún ọlọ́run la ilaha illallah kókọ́rọ̀ tí a ń bá lọ ọ̀nà ni ṣubuhat haula احتفال بمولد النبي صلى الله عليه وسلم ورد عليها àwọn ìrújú tí ń bẹ níbi ìsí ayẹyẹ ọjọ́ bí annabuwa muhammad sallallahu alaihi wasallam àti òsì lórí èsì lórí àwọn ìrújú náà a sọ fún wa níjò ní pé bàbá fẹ́ gbàgbọ́yé albidà nǹkan tó jẹ́ àdáadáalẹ̀ nínú ẹ̀sìn bàbá fẹ́ gbàgbọ́ yé rẹ̀ àfi ká gbàgbọ́ yé táǹpẹ̀ ní súnà dáadáa bẹ́yìn bá gbàgbọ́ yé táǹpẹ̀ ní súnà èyí tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn gangan kò lè gbàgbọ́ yé òun la fi gbìyànjú láti ṣe àlàyé nǹkan táǹpẹ̀ ní súnà a ti sọ̀rọ̀ púpọ̀ sẹ́yìn tí a nílé mọ́ padà síbẹ̀ mọ́ àmọ́ tó ti bẹ́ẹ̀ a máa padà sí kọ̀ọ̀kan lórí ẹ̀ nígbà tí àlàyé bá ti ń dé lórí ẹ̀ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ ti àtẹ̀yìnwá àmọ́ àwọn tí a bá fẹ́ gbọ́ àwọn tí a ti sọ lẹ́yìn kó lè bá yé wa dáadáa tí a bá parí ètò ìgbàláyé wà fún wa láti béèrè fún nọ́mbà kò kárẹ̀ sẹ́ndì ẹ̀ sí ẹni tí ó bá ní bùkátà sí láti gbọ́ tí ó fi jẹ́ pé a ní àgbọ́yé tó kún rẹ́rẹ́ lórí ìtànpé ní albida ayé asunna tó albida ìtànpé súnà àtànpé bídíà abáti gbàgbọ́ yé súnà yé dáadáa ìtànpé ní albida yóò kílẹ̀ àṣíwá èyí tàà sọ fún wa ní ìjẹjọ́ nínú àwọn ìrújú tí àwọn tí wọ́n máa ń sọ pé ọjọ́ bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́tọ̀ọ́ láti ṣe nínú àwọn ìrújú tó máa mú wá òun ni pé wọ́n ní annabi sallallahu alaihi wasallam sọ pé man sana fil islami sunnatan hasana ẹni bá mú ẹni bá mú súnà kan wá nínú islam tó jẹ́ súnà tó dáa ní ìbáyí man sana sunnatan hasana tàbá gbàgbé ńgbàtà ń sọ túnmá kí ni ìtumá asúnà nínú èdè nítorí pé èdè lárúbáwá òun ni tá ń pè ní súnnà yìí kí ni lárúbá ń pè ní èdè àti lárúbáwá pè ní súnnà ní èdè bí máa ní àtọ̀rí ikọ̀ ojú ọ̀nà kan ni súnnà mi báyìí ní sin tánàbí sọ ní sin kò mìnì pẹ̀lú súnnà nẹ́bì tá ń sọ kìí sí súnnà nẹ́bì lágbà lérò man sanna fil islami súnnà ta hasana tó mú lánà tó dá wá fàlàwó ajíru ha wà ajíru mọ́ ni amílà bí ha bá dáhù yóò gba ládá rẹ̀ yóò sì gba àwọn tó bá kún ṣe lẹ́yìn rẹ̀ anígbàgbọ́n pé wọ́n sánà fìlìsìláàmì súnnàta sẹ́yì ha ẹni bá tún wá rí ojú ọ̀nà tó dá ojú ọ̀nà kan lẹ́nu kìí ṣe súnà nẹ́bì torí pé gbogbo súnà nẹ́bì pátápátá kulluha hasana gbogbo súnà nẹ́bì pápátá òun ló dáa kò sí tí ó dánú súnà tànẹ́bùwa muhammadun sallallahu alaihi wasallam so wá ti tí ò bá sí lójú ayé ẹ̀nà pè ní bídíà

èsì tẹ́yàn lè fọ́ lérí léyìí ẹ tí máa ń sọ̀rọ̀ léyìí nǹkan méjìlá sọ pé ó ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ẹni yẹn kó má gbàgbọ́ yẹn tá à ń sọ pẹ̀lú súnà gan tí o bá ti gbàgbọ́ yẹn tá à ń sọ pẹ̀lú súnà àti bídà ó lè máa sọ̀rọ̀ léyìí ẹlẹ́ẹ̀kejì kéèyàn gbọ́ kó má fẹ́ gba òdodo ni pé ìpìlẹ̀ alhaslu sílẹ̀ ìbáàdà in tó abáfẹ́ fi sin lọ́n káàrán kan pé àgbàládá lórí rẹ̀ ìpìlẹ̀ ń bẹ̀ ní àtàòkè èyí tí gbọ́rọ̀ mú nǹkan yẹn wá tí yóò fi rí ẹ̀rí tó ní kíyàn ṣe nǹkan tó kíta bá ṣe àgbàpá rẹ̀ sí ni látara ṣíṣe rẹ̀ àgbàládá tá bá ṣe bí ká kírun bí ká gbàwẹ̀ bí ká ṣe sàárà ẹni tìsí ìyàn bá ti ń ṣe tó bá fẹ́ ṣe tó bá rí pé ó dà níyàn ẹ̀sìn lórí ẹ̀ ń dà níyàn pé òun fẹ́ gbaládá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ń dà níyàn pé òun lè rí oore gbà lọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ kéèyàn tó ṣe nǹkan yẹn á rí ẹ̀rí tó ní ká ṣe ká tó ṣe àníṣe òun ká tó wá mọ́ wá ẹ̀rí tó ní ká mọ́ ṣe ẹ̀rí tó ní ká ṣe láwàá tẹ́nìkan bá rí ọtọ́ wọn ṣe nǹkan tó ọpìn ní nǹkan yẹn tó ní ẹ̀sìn ni tó wá ní nǹkan yí ẹsẹ̀sìn wúwá fún alẹ́rìí tó fi jẹ́ ẹ̀sìn ṣẹgẹ́tìlẹ́sìn aláṣùlù fìlàádà áòfìl àṣíyà ìpìlẹ̀ nínú àwọn nǹkan tó jásí pé kèésì ẹ̀sìn àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tá a ń lò bí mọ́tò bí handset bí ẹni tí tá ń lò tí èé ṣe pé a dà níyẹn ẹ̀sìn lérí aláṣùlù fìhà alìṣìbáhà ìpìlẹ̀ bí òun ni pé ó lẹ́tọ̀ọ́ ká máa ṣe lọ títí tá fi rí ẹ̀rí pé eléyìí ò ẹ̀ gbọ́dọ̀ ṣe eléyìí ò ẹ̀ gbọ́dọ̀ jẹ eléyìí ò ẹ̀ gbọ́dọ̀ mú eléyìí ò ẹ̀ gbọ́dọ̀ lò àmọ́ nípìlẹ̀ gangan ẹ̀ láàrin ní ká máa ṣe títà fi rí ẹ̀rí tó làgbọ̀rọ̀ ṣe ìyàtọ̀ tí ń bẹ láàrin ìbáadà àti àádà lélẹ̀ ìjàmà ẹwà já gbé lọ síbi ìsù wà nílẹ̀ níṣẹ́ yìí albid'a ìṣe bíbíà tá ń sọ yìí tá a bá sọ pé ń tà náà bí ó lò náà tá máa ń lò pé bíbíà lò náà ẹ̀rí pé òun ti kó sí abẹ́ pé àádà lòun kó sí òun torí pé ẹnìkan ò lè máa lo ansẹ̀tì kó àrò pé ládàbà yìí lòun gbà lórí ẹ̀ ẹnìkan ò lè mọ́rú mọ́tò kan fárùkọ́ lọ́wọ́ sanwó lẹ́sàn dáadáa lórí mọ́tò òun lò báyìí àmọ́ ẹni tó máa ń sọ yóò bí ànábì sallallahu alaihi wasallam ń dà níyàn pé òun fẹ́ gbà ládàá lórí rẹ̀ ní tó bá wá rí bẹ́ẹ̀ ìyá wa béèrè pé intọ́fẹ́sẹ̀ yìí ẹ̀sìn ni wal aslu fiha gbogbo tó bá ti jẹ́ ẹ̀sìn láyé ìpìlẹ̀ ń bẹ̀ ni pé at-tawqif àádára àkúra dúró àní ṣe yẹn títí tàbí lẹ́rìí tó náà ìfẹ́ sallallahu alaihi wa sallam àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì púpọ̀ káà mùsùlùmí kí a lọ lágbọ́yé ara ìrújú ni àwọn tí wọ́n máa ń ṣe ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam tó máa fi rìnlẹ̀ pé ìdí nìyí tó fi dáká wọn ṣe bákan náà nínú àwọn ìrújú tí wọ́n máa mú wá tafsiruhum qawlu subhanahu kí láyà náà kúlì بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ẹjá tú àyà yìí ní ògèrè ìyẹn ni pé ẹjá tú pẹ̀lú èdè tí wọ́n ti kọ́ nínú tí a máa fi ń tú àyà tátó sàlàyé ń tàfi ń tú àyà ẹjá tú àyà yìí náà olúwa Muhammad sọ fún wa bí fadlillahi pẹ̀lú ọlá ọlọ́run wa bi rahmatihi àti àánú ọlọ́run tó ṣe fún yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí fàbídáàlìkà nítorí ọlá rẹ̀ yìí àti àánú rẹ̀ tó ṣe fún yín yìí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí fàlíyẹ́fúrọ̀hú káwọn mùsùlùmí dunnú látara rahma rẹ̀ tí sì àánú rẹ̀ khairu ó lóore fún wọn mimma yajma'u ju nǹkan tí wọ́n kójọ lọ áyánu ní pẹ̀pẹ́ afẹ́ tú áyá pẹ̀lú èdè lárúbáwá ìgbàmọ́ wọn wà nínú tafsir al kẹrì àwọn gbónáhùn tí ó bá ti kọ́mà táwọn lábábá máa ń lò nínú islam islam lè change mana yẹn ìyẹn pé a rọ̀ pé fọ́dúlù ọlá náà pè bẹ́ẹ̀ ní èdè labawa ìgbà ní wà irú àwọn gbólóhùn báyìí islam lè change ẹ̀ sí nǹkan mi yàtọ̀ sí tí labawa máa ń lò sí rahma àánú náà pè ní labawa nínú sharia islam islam lè lo rahma yìí fún nǹkan míì yàtọ̀ sí nǹkan tí àwọn lábábá máa ń lò fún níjọ́ tí Islam bá wá fẹ́ lò fún nǹkan míì yàtọ̀ sí tó ti kọ́mọ̀ òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam òun ni ó wá sọ fún wa pé ayà yìí o gbólóhùn fọ́dúnlù yìí àti gbólóhùn rahma yìí o kò túmọ̀ rahma tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ nǹkan báyìí ni anábì ló sọ fún wa eléyìn orin lẹ́bẹ̀ẹ́ náà àwọn wá ní anna rahma rahma tọ́lọ̀wọ́ bá sọ fi haɗin aya níbi aya yìí uwa Muhammadu sallallahu alaihi wasallam pé muhammadi tó bá rí bẹ́ ẹjá gbé Muhammadu muhammad ẹjá gbé rahma yìí kápa rahma rẹ̀ ká gbọ́ ìtumọ̀ rẹ̀ sí fúnra wa kúlù wà nẹ́bì sọ fún wa pé wábi rahmatihi àti muhammad tó ṣe fún yín lójíṣẹ́ ẹ́ eléyìí o fàbí dáàlìkà tó ń gbélé yìí ẹ máa dùnnú fàlíyẹ́fúrọ̀ ọ̀hún ẹ máa dùnnú khayru mimma yajma'un ó lóore ju tẹ́ǹ ó lóore ju nǹkan mí tẹ́ǹ kójọ lọ nínú ayé kẹ máa pẹ̀lú anẹ́bà muhammad sallallahu àwọn tí wọ́n kọ́kọ́ sọ alùkwáàlì kalẹ̀ fún àwọn sàábí àní Muhammad sallallahu alaihi wasallam àwọn wá ní ìdán tó bá rí bẹ́ẹ̀ ìdùnnú yẹn gẹ́gẹ́ ní túnmọ̀ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam tó ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ajẹ́pá ànábì ò practice ayà iláyé kó tó kúrù torí pé ànábì ọlọ́run ò sọ àyíkalẹ̀ fún ànábì kó sì kú bẹ́ẹ̀ kèéze tí ọdún tí ọlọ́run ọba sọ àyíkalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam lànábì ó yẹ kí wọ́n sọ ó yẹ kí àlejò practice ayé àyè lójú ayé kò tó ní tọ́lọ́wọ́n bá ń sọ nígbà yẹn fún yín kẹ́ ẹ̀ máa sọjọ́ bí mi ni ìbéèrè pé ṣé wọ́n sọjọ́ bí ànábà Muhammad lójú ayé ànábà Muhammad ọjà wà bùlá kò sẹ́ni tó lè rírò ẹ̀ mú wa pé ànábì sọjọ́ bí ayé kò tó kú. sànẹ́bí wá wá ṣe àwọn sọ̀hábà rẹ̀ àwọn náà practice ayé àyè láyé nu wọn lónù o àwọn káwọn sábíà ànábì sallallahu alaihi wasallam bó ṣe gbọ́ ẹjẹ́ wá fó ìsì díẹ̀ ní orílẹ̀ ẹjá bẹ́ẹ̀ láti bí ìtumà mú èso e lẹ́ẹ̀kan èdè lágbára ni wọ́n fi kọ àlùkù qurani tó bá jẹ́ pé gbólóhùn Islam ti ma tẹ́ẹ̀tẹ́lẹ̀ anẹ́bì ni ó sọ fún wa àbí kí ọlọ́run ọba kó sọ fún wa ní àyà mi òun ló fi jẹ́ pé òfin kan bẹ nínú àwọn òfin tá a máa fi ń tú Al-Qur'an Karim nínú àwọn ọ̀nà tá a máa fi ń tú Al-Qur'an Karim tí ó fi tí ó fi yé èèyàn tó fi jẹ́ pé tọ́lọ̀wọ́n bá ń sọ gangan lẹ́ẹ̀mọ́ tú fáwọn èèyàn èèyàn ní tú nǹkan mẹ́fà àwọn èèyàn alákọ̀ọ́kọ́ aya bil aya tàbá rí aya mìíràn Al-Qur'an taari ìtumọ̀ tó jẹ́ pé ó ti fẹ́ ìtumọ̀ yẹn ti fẹ́ kúò ní ìtumọ̀ tí èdè lábáwá ta fi kọ́ ó fi fẹ́ yí padà a jẹ́ pé ìtumọ̀ ń ní gbólóhùn yẹn a fi àwọ̀ àyà kùránì mi tó tù fún wa àwọ̀ àyà kùránì mi tó tù wọn pínlẹ̀ ó ti yàtọ̀ sí ìtumọ̀ tí a mọ̀mọ̀ olúwa sọ́nà al-Qur'an al-Karim ó ní alif lam mim ó ní ọlọ́run ní ha mim ọlọ́run búra pẹ̀lú àyà yìí ó ní wal kitabil mubin òun sì búra pẹ̀lú al-Qur'an tó yẹ pé ọ̀rọ̀ ọnú rẹ̀ ọ̀rọ̀ tó kílà dáadáa ni ọlọ́run fi búra ọlọ́run bá ní

Ah, inshallah kẹrì àpàdà padà sí iwájú beléyàn ni na ayà sáré tó ayà kùránì gbà mí tí ẹ pé ayà yìí àwọ̀ ayà kùránì mi tí ó bá tún ni àbí ká àdífì ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kí a fi tú ayà kùránì àbí kó yẹ pé ọ̀rọ̀ àwọn sọ̀hábà ó láfi tú ayà alkùránì tẹ̀síwì àyà nínú àyà tọ́lọ̀ bá ń sọ nípa ẹ́ ọlọ́run rọ pé sí ìbúra pẹ̀lú alkùrán Ilé bí ọ̀rọ̀ ọnú rẹ̀ ọ̀rọ̀ tó tó kíyà dáadáa ni eh, ọlọ́run ní ìkúra. Eh, kó nínú àwọn ọ̀nà tí a bá fi tó àlùkò àríkẹ̀rí tí ó fi tí ó fi yé èèyàn tó jẹ́ pé tọ́nà ọba ń sọ dandan lẹ́ẹ̀mọ tú fáwọn èèyàn èèyàn ní túnkà mí fáwọn èèyàn. alákọ̀ọ́kọ́ ni pé tẹ̀síìrù àyà bí àyà tá a bá rí àyà mí inú àlùkò àríkẹ̀rí tá a rí ìtumọ̀ tó jẹ́ pé ó sì fẹ́ ìtumọ̀ yẹn fẹ́ kú ní ìtumọ̀ tí èdè lọ́gbọ́ fi kọ́ ó fẹ́ yí padà àjẹpẹ́ ìtumọ̀ ní gbólóhùn yẹn á fi àwọ̀ àwọ̀ àyà kùránì míì tó tù fún wa àwọ̀ àyà kùránì míì tó tù wá pẹ̀lú à ti yàtọ̀ sí ìtumọ̀ tí a mọ̀ náà. ẹ jẹ́ fún wa ní ẹ̀rí lórí rèé olúwa sọ̀rọ̀ ọ̀gbọ̀n hàn kẹ́rì ó ní alùpùpù láàmì. ọlọ́run ní láti ẹ̀dọ́ àwọn yàmà olùwàsọ̀rọ̀ alùpàá kẹrin láàstọ̀pẹ̀ olùwàsọ̀rọ̀ alùpàá kẹrin ó ní ẹ̀jọ̀ngá ẹ̀jọ̀ngá olùwàsọ̀rọ̀ alùpàá kẹrin olùwàsọ̀rọ̀ àmì olúwa lóun búra pẹ̀lú how àti mi wal kitabil mubin òun sì búra pẹ̀lú alkuhan tí ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ kílíà fún inna anzalnahu dájáwọ̀ ọlọ́ọba awálásọ alùkùránì kalẹ̀ tí laylatin mubarakatin ní òru alálùbáríkà àwọn kan wá ní Laylatul Baraka ṣe pé òru ọlọ́bẹ̀ẹ́kà ní látù nínú èdè Yorùbá ti wá àwọn wá ní tọ́lọ ń gbà lérò àwọn kan ní tọ́lọ ń gbà lérò pẹ̀lú Laylatul Baraka òun náà ni ìdajì òru nísù Ṣàbán àwọn kan ní nísù Ṣàbán ní ṣe pé nínú Laylatul Baraka yìí Ọlọ́run jẹ́ yá pé inú ìdájí nísù ṣàbán àwọn àfá ọ̀kan àwọn òfin náà ah, ní tí ń túmọ̀ lílọ́tù kọ́dì tí ń túmọ̀ yìí lọ́nà báraka yìí òru mú àwẹ̀ láwá sí kèése òru nísù ṣàbán irú ilé ìjọba fẹ́ mọ̀ ní sí pé ok sí àyà yìí sí nísù ṣàbán ní sọ fún wa ní àbí látù kọ́dì tínú àwẹ̀ bóòlá tẹ́mọ̀ ní sí tẹ́pàá àwọn àfá ti yapa lórí ẹ̀ ní sí àwọn kan ní ìnà àǹzànáhù fílẹ̀ látù mọ̀báraka lílátùn bára kan bí áyà yìí ń túmọ̀ pé ìdájí òru ṣàbánì ni àwọn kan ní à ah, inú àwẹ̀ ni bá bá fẹ́ mọ̀ nísìn àwọ̀ àmọ̀ pé inú oṣù wo gẹ́gẹ́ lọ́lọ́wọ́ bá sọ alùkọ́ ó sọ́mì kan so lílátù kọ́dì náà náà mí ní pẹ̀lú lílátù báraka yà yìí so a tú látù báraka a ní tún ní nǹkan kan mí lílátù kọ́dì látù kèése ìdájí òru ṣàbán nítorí pé ẹ̀kan ṣoṣo òun ni wọ́n sọ alùkùránì kalẹ̀ ọlọ́dún ṣíṣàrù Ramadan alladhi unzila fihi alquran ọlọ́ nínú òru nínú nínú Ramadan o ní a sọ Al-Qur'an Karim o lásọ kalẹ̀ a jẹ́ pé ibi táàmà wá Laylatul Baraka sí inú oṣù Ramadan ni kìí sí inú Sha'ban tó pé inna anzalnahu fi Laylatul Baraka nínú àwọn ọ̀nà táwọn fi ń tó Al-Qur'an yẹn a fi àyà Kùránì a fi tún jọ ti rí àwọn gbólóhùn kan tó ti fẹ́ túmọ̀ pé intati ma ń pẹ́ ìpìlẹ̀ wa ẹwọ́n lápẹjú ẹni sí àdúà àdúà àmì àsọ̀láàtì nínú èdè lábáwá bí máa ní àdúà lábáwá máa ń tú ìtí lábáwá ń pè sọ̀láàtù tẹ́ẹ̀tẹ́lẹ̀ kí ìsìláàmù tó dé wọ́n máa ń pè sọ̀láàtù wọ́n máa ń pè ní àdúà ṣíṣe ìgbà tó yá ọlọ́run fún ní ìtumọ̀ méjì kún ìtàn ti mọ̀mọ̀ ìtumọ̀ àkọ́kọ́ òun nẹ̀mí ìrún tá a máa ń kí sọ̀láàtù láńpẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni àṣàátù tá a máa ṣe fún ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam bó lè yá àṣà dédé mọ́ ọlọ́ni inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima ọlọ́ni yá yọ́ alladhina amanu ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ ní imani sallu alayhi ẹsí àsàlátù fún ànẹ́ Muhammad ayé ẹ̀sàdúwà fún àwọn sábí ọlọ́bí ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni ọlọ́ba pàwọ́ láti ká ṣe nǹkan méjì fún ọ ó ní ká ṣe sàlámù fún káàdì àṣọ́láàbì tán wọ́n ní amma salam wọ́n ní salamu ti ẹ̀ fàkọ́lì alamtana ọtí kọ́ wa léyìn ní fàkífànù sọ́lì alik bó láti wá sí àtàlátù fún àní Muhammad sallallahu alaihi wasallam nítorí tá a tó yẹ pé ó ti jẹ́ yàtọ̀ sí túmọ̀ tá a ti mọ̀ nínú èdè lábáwá anábì ni ó sọ túmọ̀ yẹn fún wa àbí kíkùrá ní òtútù fún wa ẹjá fún alápẹ̀jú ìta anábà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni alladina amanu àwọn tí wọ́n bá ní imani wa lam yalbisu imanahum bi zulmi wọn ba imani wọn húláhíkà láhúnmùl ámúnú wáhùn mùtàdùn àwọn tó bá ibárí àwọn ni wọ́n ma ní ìfọkànbalẹ̀ àwọn ni wọ́n sì mọ̀nà àwọn sàbí wá gbé ẹ̀yẹ̀wò pẹ́lá àzùlùmù alẹ́dínà àmọ̀nú àwọn tán bá ní ìmánì wà láàmù yẹ́lbìsù ìmánà hàn bí zulmi wọn ò wá fi zulmù wọn ò fi bà ìmánì wọn jẹ́ láwọn sàdúwà pé halimina máa lámù yẹ́lùmù náfsàhù wọ́n bá lọ bá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pé sẹ́nìkan bẹ tí ó sàbòsí ni sí àbòsí wà lè bá imọ́ nìjẹ́ kí ànábì sọ ànábì ni léyìí kàdáàlì zulumu ń bẹ́ẹ̀ ní kéèsì àbòsí tẹ́yìn nẹ́tẹ́ ìtìmọ̀ ìtumọ̀ yíyà yìí iná máa ń wà ṣírík ìtí zulumu ó túmọ̀ bí áyà yìí yìí mọ̀ túmọ̀ ṣírík kan tó fẹ́ yí ìtumọ̀ tá tààtí mọ̀mọ̀ gbólóǹkàtẹ́rẹ̀ náà alùkùnrin kẹrí annabi ní sọ fún wa ìdá níbi ayà yìí kúl bí fọ́dìláhì wàbí rahmatihi fàbí dáàlìkà fàlìyàfúrahu huwa khairu mimma yajma'u arrahmatu huna tó bá pé annabi ló gbà lérò ni annabi ó ní tán gbà ló pẹ̀lú rahman yà yìí òun náà ni ọjọ́ bí wọn ní Muhammad sallallahu alaihi wasallam ayé rẹ̀ òun ìsọjọ́ bí annabi lójú ayé annabi àwọn sàádì annabi muhammad sallallahu alaihi wasallam àwọn òsìkí ni àwọn náà wọn ṣe nínú àwọn ọ̀nà tí a ma tó fi tú ayà kó lè bá ayé òun náà ni tafsiru àwọn sàádì annabi muhammad sallallahu alaihi wasallam àti àwọn almufassirun àwọn tó bá jẹ́ àfà mufassiru tẹ́ bá lọ gbogbo tí a kútùbù tafasir papata àwọn tíra tí ń túmọ̀ alùkùhánìkẹrí ẹlọ́gbò kẹ bá fẹ́ wò ń tí wọ́n túmọ̀ rahma wa fadlu níbẹ̀ ni pé òun náà ni alhuda ìmọ̀nà tọ́lọ̀ fún ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam walmada walkurhan àti alkurhan kẹrì òun náà ni nǹkan tó gbà lérò lọ́wọ́n wá ní pé kẹ́ẹ̀ máa dunnú pẹ̀lú ẹ̀sìn táa fún yín ó lóore lọ́dọ̀ Ọlọ́run ju ọrọ̀ ayé tẹ́ǹkójọ lọ tó wà nísìn ẹ̀sìn nágbà lè tọ́nà bá fún ànábì Muhammad tó àti ọjọ́ bí ànábì Muhammad ni sallallahu alaihi wasallam lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam làwọn sọ̀hábà rẹ̀ ni wọ́n ti máa practice àáyà yìí àwọn sàábì ànábì Muhammad kò sí kanú wọn ká sọ pé ó ṣe ọjọ́ bí ànábì àwọn sàábì àní Muhammad sallallahu alaihi wasallam àlè gbọ́ ayáyé àlè gbọ́ yéjú àní Muhammad lọ sallallahu alaihi wasallam in tí ó sì ní bí a sọnù in tí ó jẹ́ mú ká máa wà ní ojú ọ̀nà tó ṣe dáadáa òní ká máa gbàgbọ́ yáyà bá nẹ́bí Muhammad sí gbogbo olùgbọ́ yìí a sì gbọ́ báwọn sàábì àní sọ̀tánlá ní wọ́n ti gbọ́ fa ọ̀pọ̀lọpọ̀ ìtànkùn ní ìyapa ní àwùjọ wa ètò tá ń gbọ́ yìí òun náà ni ètò alfurqan èyí tí àwọn rodiat Islam Foundation tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiola ọba rẹ̀ ọba tó ga ọba aláàánú àánú rẹ̀ afibiọ́ alékún àgbéga rẹ̀ wọ́n sábà ṣe fún àwọn ìjọmọ̀ náà ọ̀làlá ilaha illallah ibà máa ẹlẹ́fẹ́ pè wá ní ẹ̀yìn ètò fún ìmọ̀ràn àkíyèsí àbí ìbéèrè 0244 number is zero zero ní sí nọ́mbà yìí 000 zero 72 09 86 lẹ́ẹ̀kan sí two zero nine eight six. èmi lọ́mọ ya inú islam ali usman bawa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh 还有，还是刚才。对，还是刚才你说。 bẹ́ẹ̀ni Ah, you ready to tell me? I'm for it one. How many? Thank you.

Gracias.